friday má lọ gọ má lọ ṣe kíni má lọ sùn don't go and sleep on a what on a bicycle Ashima ṣì máa pè yín kò by wandeko ẹ ó ti ń kàn yín bọ̀ díẹ̀díẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa pè yín ni ó ti <laughs> ẹ má sùn lórí Orísun ẹ ṣàjókòó ẹ má gbé kúrò ẹ ti mọ̀ pé ní sáà tá a mi ò ní ṣaláì má abala entertainment news wa fún yín kí ni mo ni fún yín lẹ́yìn ní gbogbo ti entertainment news hey ẹ̀yin tèmi as e dey hot ó tún ti ń ṣẹlẹ̀ o ṣe fẹ́ gbọ́ Davido from quitting music ta ló sọ bẹ́ẹ̀ bí rẹ̀ ni ó ní pé Davido ló sọ pé ókè o má give up lórí music gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé nígbà tí Davido bẹ̀rẹ̀ way back then bí rẹ̀ di jẹ́ hype man fún Davido kò sí tẹ́ bá wo gbogbo àwọn orin tí Davido ṣe ẹ máa rí bí rẹ̀ níbẹ̀ ti mọ̀ pé ẹbí ni wọ́n cousin ni wọ́n ẹ máa rí bred ẹ máa rí Davido nígbà yẹn náà láti bẹ̀rẹ̀ sí ní máa mọ bred ó dẹ̀ sọ gàdàgbàgàdàgbà pé yes òun máa sọ wípé torí bí Davido ṣe ń fíjọ òun lọ́tún lọ́sì ni òun náà fi ń rò pé ah mo dẹ̀ lè ṣe nǹkan tí Davido ń ṣe mo lè kọrin ó ní Davido ló inspire òun sórin ó dẹ̀ sọ pé láti ìgbà tóun ti bẹ̀rẹ̀ orin òun òun ò fìgbà kankan beef Davido torí ẹ àwọn èèyàn máa ń sọ lọ́tún ló pé okay a mọ̀ pé cousins ni wọ́n Adeleke ni wọ́n jọ ń jẹ́ àwọn èèyàn máa ń sọ dáadáa tó yẹ pé tíbi rẹ̀ bá drop picture lórí IG báyìí àwọn èèyàn lè sọ pé kó quit music pé orin wo lòun kọ ó ní àmọ́ Davido ló sọ pé kóun má ever stop láéláé Davido ló ń fóun ní ginger ẹ̀ ó ti ẹyin ginger di swagger pé ó yá be máa nìṣó ọlọ́run wà lẹ́yìn ẹ̀ ó dẹ̀ ní báyìí òun ò rẹ́dì láti quit àti wípé àwọn èèyàn wá ń sọ pé bóyá bí rẹ̀dì ń beef Davido ẹ mọ̀ pé Davido ah ológo rainbow ni <laughs> ológo rainbow ni Davido pé a dẹ̀ mọ̀ pé Davido ah kí Davido wọ studio bó lọ ṣe pù ú lásán àwọn èèyàn rẹ́dì àti gbọ́ wọ́n rẹ́dì àti jó sí i àwọn èèyàn wá ń sọ wípé òkè bí rẹ̀dì máa máa beef Davido ó láìpẹ́ kó máa jealousy àmọ́ bí rẹ̀ jáde ó ní pé rárá kò sí nǹkan tó jọ inú òun dùn sí nǹkan tí Davido ń ṣe òun dẹ̀ ló tún wá advice òun pé kóun má give up nítorí ìdí èyí he has come to stay o kò síbi tóun lọ ní music industry ọjọ́ máa lò pẹ́ as in everybody máa wà alright last last ni. ó ti yé yín mo tẹ̀síwájú ní abala entertainment news aki jim hike. sábà ń sọ̀rọ̀ ọmọkùnrin tó dúró re kò ga jù kò kúrú jù skin yẹn ó ń glow yẹn <laughs> ó ṣe kí ni ó ń glow ni a dẹ̀ ti mọ̀ pé Jim Hike á ah, ah, gbé fún nínú pé à ń ṣeré amóhùnmáwòrán lọ́tún lọ́sì ẹ̀ lè fọwọ́rọ̀ Jim Hike sẹ́yìn Jim Hike wá jáde ó ní pé òun ò láìkó òun máa gbé family matter òun sí social media rárárárá àmọ́ báyìí inú òun dùn àyè òun kú torí pé ọlọ́run tún ti bùkún ọlọ́run ti bù sí ẹbí òun nípa ọmọ tuntun gbogbo aráyé ló jáde wọn kejì Mike wípé lágbára Ọlọ́run o ọmọ yìí áá ah, ah, ọmọ yìí àpẹpẹpẹpẹ òun ló máa sin ẹ̀yin náà dẹ̀ máa dàgbà láṣẹ Èdùmàrè akeji Mike congratulations ó ṣẹ̀ bí ọmọ tuntun mo ń tẹ̀síwájú ní abala entertainment news gbogbo ẹ̀yin tèmi lé gbogbo náà la mọ̀ ń gbà yẹn gbà tí bàbá sùwé jáde wípé ah ààrẹ ń ṣe àwọn òun pé àwọn need ìrànlọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà pátápátá ẹ dẹ̀ mọ̀ pé àwọn èèyàn tọ́nà ọ̀bọ̀n lọ́tún lọ́sì tó jẹ́ pé wọ́n contribute owó yẹn <laughs> owó yẹn pé o lọ́wọ́lọ́wọ́ báyìí inú mi dùn ayọ̀ mi kún láti sọ fún yín pé babasuwe ti wà ní òkè òkun babasuwe ti wà ní usa ó dẹ̀ jáde wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo everybody ẹbí ara gbogbo nàìjíríà wọ́n dúpẹ́ lọ́wọ́ tampan gbogbo àwọn family wọn pátápátá pé ẹ ṣeun àwọn dúpẹ́ o àwọn ti wà ní òkè òkun báyìí fún treatment tẹ́ ẹ dáwó jọ fáwọn káwọn lọ ṣe wọ́n ní láṣẹ Èdùmàrè ẹ̀yin náà ẹ̀ ní ṣàárẹ̀ ẹ̀ ní ṣàìsàn. entertainment news ní bẹ́ẹ̀ ni ó ṣì ń tẹ̀síwájú a kí agbábọ́ọ̀lù wa. <laughs> Mikel Obi ẹ mọ̀ pé tẹ́ bá sọ̀rọ̀ àwọn Super Eagles wina ooo oh, wina wina ooo oh, oh, wina ẹ eh, Nigeria you don win ooo wina pátápátá you go win forever ẹ eh, win lágbára Ọlọ́run bó ṣe máa máa jẹ́ fún wa ni ẹ Nàìjíríà wa máa máa win ni àwa náà a máa máa win àní dèrò olè àní dèrò ẹ̀yìn láṣẹ Èdùmàrè akí Mikel Obi ẹ òun náà ṣe ọjọ́ òbí rẹ̀ Mikel Obi happy birthday ẹ kú ayẹyẹ ọjọ́ òbí ẹ máa gùn lẹ́mí láṣẹ Èdùmàrè wọn ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín o <laughs> torí ẹsẹ̀ náà lẹ máa bá a fi ṣe gbogbo yìí nù ege goal àmọ́ àwọn ò gba penalty wọ̀ tó yín o tó bá ṣe gbawọ́ <laughs> ó wọlé ní sí la máa máa parọ́ nàìjíríà ìṣẹ́go ó ti yẹyin ó ti yẹyin akí mikel obi pé wọ́n kú ayẹyẹ ọjọ́bí mo dẹ̀ ń fi àǹfààní kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí náà pátápátá tẹ̀ ń ṣọjọ́bí yín lẹ́nu congratulations lágbára ọlọ́run ẹ̀mí yín máa gùn nínú owó nínú ọlá nínú àìkú baálẹ̀ ọrọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé ọjọ́ ńlá ni ọjọ́ tí a pàdánù Da Green ẹni tó bá rántí ìgbà yẹn ẹni tó bá rántí ìgbà yẹn máa mọ̀ pé gbogbo ìlú mì tìtì torí ìfẹ́ tí gbogbo àwọn èèyàn ní sí Dagrin wọ́n dẹ̀ ti mọ̀ pé bí Dagrin ṣe di olóògbé bẹ́ẹ̀ áá ah, ah, ẹ̀bùn ńlá kan tún ti lọ ní music industry yẹn lágbára Ọlọ́run ikú yìí kò ní jẹ́ àkúfà láṣẹ Èdùmàrè adé túbọ̀ máa bá wa tẹ́ Dagrin sí afẹ́fẹ́ rẹ̀ á túbọ̀ máa bá wa wà pẹ̀lú gbogbo ẹbí àti ara rẹ̀ gbogbo ẹ̀yin tèmi lé àníríjù báyìí lọ ní abala entertainment news orin kan ni mo fẹ́ fún yín pé kẹ́ fi step down orin ẹlẹ́kọ̀ọ́ by Mayorkun àmọ́ nítorí ti Dagrin fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ Dagrin àwa náà nífẹ̀ẹ́ lórí Orísun ẹ tẹ̀ jẹ́ ká tún gbọ́ orin ẹ̀ ní ráńpẹ́ ká tún wo bó ṣe ń lọ́gbà ẹ̀ pé ah Aside e hot nígbà ayé Dagrin a máa gbọ́ mo lẹ́nu bíi pọ̀npọ̀pọ̀npọ̀npọ̀ iná tí mo pa lẹ́nu lórí Orísun èmi gan lẹ́nu pa mo lẹ́nu Darkwest ẹ jẹ́ ká lọ́jọ́ sí ẹlẹ́kọ̀ọ́ by Mayorkun àti Dagrin pọ̀npọ̀ à ń padà bọ̀.